òjò ń payọ̀ orí ń dunnú ṣé òrí ti gbàgbé pé òòrùn fẹ́ èdè táyé wọn bàjẹ́ ni ṣé kíkẹ́ ni wọ́n kẹwọ̀ tó ń ju ẹ lójú <laughs> kò sẹ́ni tí bàbá àbàdàn ò ti gbẹ́jọ bí ọmọ tuntun nínú àwa tó bá nínú ilé náà kí ló padà gbẹ̀yìn ẹ̀ wo wàá rí gbẹ̀yìn ayé ẹ̀ bó ṣe máa rí. ewu wo ni ṣe dúró náà ṣé kíkẹ́ ni wọ́n ń rí ìṣá jọ ṣé ìkẹ́ náà ń pe léyìí tó fi pòun rí yìí well let me tell you something tó bá sọ pé wọ́n ń kẹ́yàn pé bàbá àdán kẹ́yàn nínú ilé yìí látòrí àwọn màmá tó dàgbà with due respect ma. orí ẹ ló bàjẹ́. títí kan àwọn tó kéré jù nílé èmi ò ní wọ́n kẹ́ jù èmi ẹwà tó mi ṣẹ́wà ni wọ́n ní gbogbo nǹkan ni mo fi lẹ́wà jù ẹ lọ mo lu ẹ pa gbàgbé funfun yòyò èmi kíkẹ́ lọ́mọ kẹ́mi sọ́lá ọmọ pọ̀ lọ́la òkè ìtùnú adúmáradán ẹni ọkùnrin kò lọ́nà tọ́ni tẹ́lẹ̀ yóò bá tiẹ̀ já ara ẹni ajálẹ̀ ẹni. mo fẹ́ ní bó ṣe pọ̀ tó eh. wọ́n jẹ́ sọ fún ẹ. àdẹ̀lá tó lè àwọlé ibùkún ẹ̀ ń sọ̀rọ̀. má mi ní ti sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ lé ìwọ ìwọ olóṣù tó ẹgbẹ́ tó bá já nǹkan lẹ̀ bí ni ó de tó bá yàgbé kọ́ kúrò ilẹ̀ wọ̀. ìyáálé mi ẹ ṣe ń sùúrù. èmi ò kò ní